Fún ló lè kọ́ àwọn ọmọ wa. Mo fún ló lè kọ́ àwọn ọmọ wa àwọn tó bá wọ ní ẹ̀kọ́ mufilẹ̀ o oríire náà máa mú bọ ẹgbà bẹ́ẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga àti iléeṣẹ́ ńláńlá mo sì gbẹ́yìn nínú ìmọ̀ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé mufilẹ̀ o group of schools ní ẹja máa lo ẹ má bojú wẹ̀yìn kámo kẹ́kọ̀ọ́ láti ìpele pre-nursery dss class kẹ́kọ̀ọ́ tí wà kọ́gboyèdè sanẹ́wì òsì ní sound qualitative islamic and western education competency in arabic language meaningful and memorization experience and competent teachers sound islamic training well-equipped science laboratory home is laboratory, conducive learning atmosphere, good moral of women, comfortable station care, bounty dọ́dọ̀ wọn rè. Muslim ìfẹ́lódù ìjọbi area Ìbàdàn. Bákan náà ni wọ́n wà ní Muslim Mọ́fọ́láro, Ajibola street, beside Alafia bread bakery Ìbàdàn. Telephone zero eight zero five two six one five three zero eight. Láti jèrè ayé àti Muflihu. والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون رمضان أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí ẹ̀yin ará alẹ́ ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò alimuflehun èyí tí ilé ẹ̀kọ́ muflehun group of schools nílùú Ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́ ọlọ́run ọba àlekè gbogbo àwọn tó kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ ọlọ́run bá ní san wọ́n ní ẹ̀san olóore jẹ́ kájọ jèrè láyé àtijọ́ ògbìn alkiyama tó bá rí bẹ́ẹ̀ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru èní pẹ̀lú àyọkà láti nà alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa abdulrahman animal shanti yóò kà fún wa bismillah. bismillahir rahmanir rahim. لا تحسبن الذين يفرحون بما أتوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير ọlọ́run má jẹ́ kí àwọn ọmọ èèyàn gbàgbé ìmọ̀ láéláé o ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa mi rọ́bíyà lukman bismillah. àní omi mọ̀mìnì ìnáwó mi abdullahi ayayisa tàròdí aláwọ̀ àyìnhà kọ́ọ̀lá kọ́ọ̀lá sallallahu alayhi wa sallam man ahdasa fi amrina hada ma laysa minhu fahuwa rọ́jù rọ̀wá wùlbùkọ̀rí ju muslim. Translation Mother of the believers, Umm Abdullah, Aisha, Allah, anha, narrated, The messenger of Allah, peace be upon him, said, "Wherever he introduces into this affairs of ours, Islam, that which is not part of it, will Islam is rejected. Transmitted by Bukhari and Muslim. Lessons from the Hadith. One, The Hadith absolutely discourages innovation into religious matters. Muslims should avoid all innovations which go against Islamic tenets. Three." Innovation into religious matters to the pre-science pieces of the religion. Four, new modern inventions like computer, use of microphone calling adhan, modern use of transportation, mobile phones, CCD, are not part of heretical innovations in Islam. Ọlọ́run mẹ́ta àwọn ọmọ ẹ̀ gbàgbé mọ́ o. Ẹni ọdúnṣẹ́ Ọlọ́run káyọ̀fẹ́ máa gbé bàálù lọ síbi tí a ti ń bọ̀ o. Ọ̀rọ̀ kí ni ìdájọ́ Algishu Filimtahanat? examination malpractices ìmọ̀ jíwè wò a ti jẹ́ kó yé ní apá alákọ̀ọ́kọ́ pé èèwọ̀ ni ìwà abú ni ìwà tí ò dáa ni fún mùsùlùmí òdodo láti máa ṣe a dẹ̀ ti sọ díẹ̀ nínú àwọn ọ̀nà tí àwọn èèyàn ń gbà láti jí ìwé wò kódà wọn a máa kọ́ áńsà sára àwọn nǹkan kan tí wọ́n lẹ̀mẹ́ńtọ́ wà níwájú tẹ́ńtọ́ wà lẹ́yìn ọmọ wò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ọ̀nà torí kọjá sí wípé ánsà ìdáhùn táwọn fún àwọn tó béèrè béèrè kèé ṣe láti ibi ìmọ̀ akẹ́kọ̀ọ́ tí wọ́n fẹ́ gbìdánwò kèé ṣe ń tọ́ mọ́ mọ̀ òun ni tó ń kọ bí kò ṣe pé ìrànlọ́wọ́ ti wà látìta ọ̀nà torí ọ jẹ́ àwọn àáfàá ní haramu ni mùsùlùmí gbọ́dọ̀ sọ́ra fún un ara ń tó sì lè fa wàhálà fún yàn níwájú ọlọ́run ọba àlekè ọlá ni kí ló wá dé tí examination malpractice toward the di order of the day débi wípé ní tí ò tí ì pẹ́ rárá almost all states in Nigeria láti ráwọn iléèwé kan àbí kejì tí àwọn external examination bodies tí wọ́n ń di list tí wọ́n ń di recognize tí wọ́n ń di register pé à ń léèwé yín fẹ́ ẹ̀ ń jíwèé wò ẹ̀ ń ja olè nínú ìdánwò ìjọ yẹ kí irú àwọn nǹkan báyìí ó máa lọ aburú wo ni ó máa ṣẹlẹ̀ láwùjọ tó bá já sí pé examination malpractice òun ni order of the day àwọn àáfàá alálàkọ̀kọ́ nínú aburú tí ó máa ṣẹlẹ̀ òun ni kí látòlẹ̀ ẹ̀lì kò ní jẹ́ káwọn akẹ́kọ̀ọ́ onímọ̀mọ́ ṣe bẹ́ẹ̀ gbọ́n tí màá mọ̀ wá ṣàfihàn sọ pé ilmi ma'i haitu ma yà mọ́mùtù yẹn fáwọn ni ìmáàmù ṣàfihàn ní màá tèmi ń bẹ pẹ̀lú mi ni gbogbo èyíkéyìí àsìkò tí wọ́n bá fi lè béèrè ìmọ̀ mi láti bá fi ní sùndù ìmọ̀ tèmi èé ṣe ìmọ̀ tí máa bẹnu àpótí kèé ṣe ìmọ̀ tí ń bẹ nínú big note kèé ṣe ìmọ̀ tí ń bẹ nínú higher education ilmi ìmọ̀ ìmọ̀ tèmi ń bẹ pẹ̀lú mi ni pẹ̀lú páwọn ọmọ ń jíwèé wò lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ni wọ́n ní mọ̀ gidi mọ̀ torọ́kàn wọn ti balẹ̀ pé wọn ò kú bá parí iṣẹ́ àwọn òkúrí ìwé jíwò tọba dínú ìdánwò ìmọ̀ gidi ò sì mọ́ o ilẹ̀ ṣe ń ráwọn gíráduéètì lónìí tí wọ́n bá lọ fún interview fẹ́ẹ̀rí wípé kí ni o ìmọ̀ ti sá lọ àwa náà ti rí rí tá a ti ṣe interview fún yàn tó jásí kó ṣe statistics èmi gangan wà ń bẹ̀ tí ò lè sọ́ọ̀fù main media mode questions and he is a graduate of university ẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ táwọn lecturer ń bá hùwà abú ní university torí pọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí náà olódo ni wọ́n lọ́jẹ́ káwọn cold room lecturers kan máa ráyè wọlé sẹ́la pé kò kú mọ̀wé bá a bá kú náwó sí yọ́ máa fẹ́ẹ̀dì níta bá ní àdánwò gidi rìsọ́ọ̀tì wo ló fi wọlé ṣèbó ṣẹlẹ̀ nílé ìwé kan láìpẹ́ yìí tọ́jẹ́ páwọn ọmọ tán wọ yunifásitì wọn ọ̀pọ̀lọpọ̀ wọn lọ sí two hundred level tọ́jẹ́ pé rìsọ́ọ̀tì wọn ń kọ wọn lè substantiate ẹ̀ pẹ̀lú ìmọ̀ tí ń bẹ lára wọn sọ́wọ́ ayẹ kọ́jẹ́ pẹ̀lú àwọn ọmọ olódo báyìí àwọn láàmú wa ṣe ní ẹtì ẹ̀rọ mi sí àwọn ní ọ̀wọ́ àgbà master of leadership ní nàìjíríà lọ́dún mẹ́wàá tí ń bọ̀ ogún ọdún tí ń bọ̀ ẹtì lórílẹ̀‐èdè ọ̀dà tọ́jẹ́ pàwọn ọmọ oníparí iṣẹ́ àwọn ọmọ olódo tí ò ní mọ̀ àwọn ọmọ tọ́já sí wípé kí ni o ọ̀nà òjòrò òun náà fi ní gbogbo òwe ẹ̀rí wọn fẹ́ẹ̀rù pẹ̀lú àwọn ọmọ ilé darí orílẹ̀-èdè irú ẹnjìníà tọ́já sí pé yọ ọkọ̀ létí ilé òwò pa gbogbo wa táwọn ẹlẹ́fẹ́ ká máa pòdúùsì medical doctor tí ó gun alábẹ́rẹ́ táàmù ẹkú sí é e, ilẹ̀ fẹ́ ká máa produce nígbà ọjà sí pé gbogbo àwọn nǹkan tọ̀nà tá a kú ń gbà táwọn ọmọ ìgbà débẹ̀ ọ̀nà òjòrò ni àáfàá ní tọ́ba ṣe láwùjọ kan tó jẹ́ pé practices òun ni tó ń lọ ẹ rí kí ni o ìmọ̀ ó kéré nírú àwùjọ yẹn ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ àáfàá lẹ́lẹ́ẹ̀kejì àwọn tí kan máa gba ẹ̀yẹ gbé ẹ̀yẹ fún àyà tí akẹ́kọ̀ọ́ wa kà lónìí nínú súrọ́tù àlà Imran Quran chapter three verse one eighty eight ọlọ́run bá ń sọ àwọn ọ̀rọ̀ kan bọ̀ ni ó wá ń sọ nípa àwọn èèyàn kan tó jẹ́ wípé inú wọn máa dùn ọlọ́run ní pé látàṣàbá nà lẹ̀bí nà yẹ fúrọ̀ ṣùgbọ́n nà bímọ àtàw wà yòṣìbú nà á ń yòṣù bímọ làwọn yẹ fàálù wọ́n fẹ́ kán máa yin àwọn pẹ̀lú tí wọn ò ṣe kán gbé tí èé tiwọn kán gbé wọn lọ́wọ́ kán wá máa fi brag kán máa fi dùnnú pé ah tó bá rí distinction méje mo ní kírẹ́dìtì méjì kán mọ ihun tí èsè tí wọn kọjá pé ni wọn ò gbélé wọn lọ́wọ́ wọn ò mọ̀ wá fi yọ ayọ̀ pọ̀rọ̀ irú eléyìí ńkọ́ ara ń tọ́ máa ń ba orílẹ̀ jẹ́ ni tí ò ní jẹ́ káwọn tọ́já sí pé wọ́n ń gbìyànjú gan kò tiẹ̀ ní jẹ́ kán wà encourage nígbà ọ̀jẹ́ pé àwọn tí ọmọ nǹkan kan tán bá ti lè lo ọ̀nà òjòrò òun náà wọn ò fi máa débẹ̀ àáfàá nírú eléyìí ńkọ́ o kèé ṣe ìlànà tó dáa ara burú ti lẹ́ra practices tí yóò máa mú dání òun ni wípé àwọn tó jẹ́ olùkọ́ gan-an tí wọ́n máa kọ́ àwọn ọmọ kò ní jẹ́ kí wọ́n jẹná torí wọ́n ti wà pé akúkọ́ mọ wọn kù fáàsì yóò sọ wọn di ọ̀lẹ kò ní jẹ́ kí ọ̀nà gbé ìmọ̀ sí àwọn ọmọ la fa báà sí ìtọ̀rí kọ́tìlì ẹ̀lọ́kọ̀ ọ̀nà ti ń sí àwọn ọmọ ọ̀nà táwọn ọmọ sẹ́fẹ́ pàtọ́rí kọ́ọ̀tì tà sílẹ̀ ẹ̀lì ọ̀nà táwọn máa ń gbà rí mọ̀ lílẹ̀ ó dé bá torí kálukú ti mọ̀ pé ọ̀kàwé ọ̀kàwé títà gidi kọ́ títà gidi ọ̀kọ́ ọ̀páàsì náà ni òjòrò ń bẹ fẹ́ ṣe sí àáfàá aláburú eléyìí ó ṣe kí ni o ni ọmọ ọmọ wa ara aburú examination malpractices tí ọmọ fà nínú ìlú yóò fà kọjá sí wípé àwọn corrupt leaders àwọn tí ọmọ darí ìlú tí wọ́n jẹ́ olè tí wọ́n jẹ́ èèyàn bú àwọn ni ó máa darí orílẹ̀-èdè tẹ́ ẹ bá ti ń rírù nǹkan yẹn tó ń ṣẹlẹ̀ torí pọ́nà olè làwọn náà gbà débi gíga tán bá débi gíga tán olè náà ni wọ́n máa ja nínú tá a bẹ̀ ń sọ ni pé ara ọ̀gá àdánwò ara ọ̀gá ìpèníjà ara ọ̀gá àṣòro torílẹ̀-èdè nàìjíríà ń kojú òun náà ni kíni o corruption tó bá rí bẹ́ẹ̀ a form of corruption òun náà ni examination malpractices ìyẹn nìkan tó kọ́ yóò máa fa káwọn èèyàn máa jẹ dúkìá onídúkìá lọ́nà haramu torí àwọn tí wọ́n fẹ́ rú ètò à ń parí iṣẹ́ yìí àwọn owó kan ni wọ́n gbà lọ́wọ́ àwọn òbí àwọn owó kan làwọn ọmọ ọ̀sán àwọn owó kan ní ọ̀wọ́lé invigilator sóhun náà rí pé wọ́n fẹ́ jíwè wò bó ní tèmi náà ń bẹ̀ iye ẹgbẹ̀rún báyìí láàfọ̀ àwọn èèyàn ọmọ wa jẹun lọ́nà àràmù tọ́jẹ́ pé kúlù láàmì nàbà tàbí làárọ̀ fanáàrù àwòlàbí gbogbo ara tọ́já sí pé àràmù ló iná ni wọ́n èèpọ̀ tó bá dijọ́ ògbéǹde àlùkìyàmọ̀ àsáàtún sọ àwọn kan dẹni tí wọ́n fi náà pọ owó examination malpractices lára wọn invigilators ò pé ń bẹ̀ ọ̀daràn ìwájú ọlọ́run ẹ̀ẹ́sà supervisor tó gbà ń bẹ̀ tí ẹ̀ta ń wájú ọlọ́run títà tó gbà ń bẹ̀ ó rọrùn ìwájú ọlọ́run ẹni tóun náà jẹ́ kóun lọ darí ẹ̀kọ́ ní lẹ́bù kan tóun náà gbà ń bẹ̀ wàhálà dé bá ń wájú ọlọ́run ẹ wo iye èèyàn tá a sọ dẹni ò ní kéèkì níwájú ọlọ́run nítorí o ìjẹun lọ́nà àràmù èyí tí ó máa wáyé látara examination malpractice yìí ẹja afabala yẹn lẹ̀ tora àfẹ́ kọjá ẹ́písòdù mẹ́ta àdẹ̀ tí ìsọ̀ nǹkan kan omi kù ní àmọ̀ àǹfààní tó bá wá rí bẹ́ẹ̀ àwọn ọ̀nà wo ní aligistu filimtihana ìmọ̀ ìjíwèé wo ọ̀nà wo ló ń gbà wá àǹfààní ọ̀nà tó ń gbà wá pọ̀ ọ̀nà alákọ̀ọ́kọ́ èyí tó ń wá látọ̀dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ gangan ọ̀nbẹ̀ǹbẹ̀ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì èyí tó ń wá látọ̀dọ̀ àwọn olùkọ́ ọ̀nbẹ̀ǹbẹ̀ ẹ̀kẹta èyí tó ń wáyé látọ̀dọ̀ àwọn òbí ọ̀nbẹ̀ǹbẹ̀ ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin àwọn tó ń dálé ẹ̀kọ́ lẹ̀ ọ̀nbẹ̀ǹbẹ̀ ọ̀nà ẹlẹ́ẹ̀karùn-ún àwọn tó ń darí ètò ẹ̀kọ́ ọ̀nbẹ̀ǹbẹ̀ ọ̀nà ẹlẹ́ẹ̀kẹfà àwọn àjọ tó jẹ́ páwọn náà mójútó ètò ìdánwò òun náà ń bẹ́ńbẹ́ ẹlẹ́keje èyí tó ń wá látọwọ́ ìjọba jẹ̀mọ́ méjèèjì nìkan tá a bá ní amú ẹ́písòdù mẹ́rìnlá ò lè ṣe kíni o kò lè gbà á ẹ jẹ́ á wò díẹ̀ díẹ̀ alákọ̀ọ́kọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ nípinnu ẹ̀mí wípé ìwọ o ò ní lo ọ̀nà òjòrò tó fi débi tó ga nípinnu ẹ̀mí pé ìwọ fẹ́ nímọ̀ o sì fẹ́ ní certificate tó jẹ́ pé àṣàhádá wà sàádà ìwọ ń wáwé ẹ̀rí o sì tún wá sí ní o oríire ìwà akẹ́kọ̀ọ́ nípinnu ẹ̀mí kò ní máa júwe wò ìwà akẹ́kọ̀ọ́ máa ka ẹ̀kọ́ tí wọ́n bá ti kọ ìwà akẹ́kọ̀ọ́ ìtí ọ̀bà yí ọ máa bi àwọn olùkọ́ rẹ ìwà akẹ́kọ̀ọ́ ẹ kóra níjọ méjì mẹ́ta mẹ́rin ẹ máa ṣe a kind of group discussion láàrin ara yín ìwà akẹ́kọ̀ọ́ irú ìdánwò external examination tí wọ́n fi ṣe àyín fún ọwà primary five six ẹgbẹ́ ṣe kọ́mẹ́ntà ọwà jẹ́ three ẹ ṣe bẹ́kẹ́ exam ọwà lẹ́sẹ̀ three ó ṣe waec neco naptep àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbọ̀wá yunifásitì ó ṣe àwọn exam semester àbọ̀ṣe professional course òun ṣe exam òun ṣe master phd gbogbo ìdánwò torí ọbẹ̀ ṣe láyé rí pé o ti nípinnu ẹ̀mí ọdẹ nígbàradì eléyìí tó yanjú àwọn ìbéèrè kan ti béèrè kọjá náà ìdánwò yẹn bí ta fi wé fast questions wá kó o wo bó o náà ṣe máa ń sá rẹ̀ kó o ti gbáradì wá má fi bẹ́ẹ̀ lọ ńlẹ̀ kọ̀ wá agbára lọ́lọ́run èyí ò ní tẹ̀yìn akẹ́kọ̀ọ́ ẹ̀yin òbí ẹ̀yin náà mọ̀ kún tí ètò ìmáàjíwèé wò fi ń lọ láwùjọ by fire by force ẹ sáfẹ́ kọjá sí pé agídí nìkan máa yín ó fi páàsì ẹ̀yin òbí jẹ́ lọ́kọ́ máa yín ó páàsì làgídí sọ́mọ yín nímọ̀ tó tó kọ́ páàsì ìjẹ́ ẹ mójútó kọ́ kàwé lé níjọ́ tẹ̀yìn lọ léèwé sọ́nà tẹ́ gbà páàsì nìyẹn ẹ̀yin òbí dúró láwọn tó ní léèwé lọ́rùn ẹ dúró láwọn tí ń darí ìdánwò lọ́rùn kódà gbogbo ọ̀nà atúnráwọn òbí tán tó fẹ́ parí iṣẹ́ nínú jáàmù kọ́lọ̀ ọba pọfẹsọ ìsáàkọ́ láàrin wájú olóyèdè lẹ́sàn-án rẹ̀ pẹ̀láwọn ìgbìyànjú tó lágbára tí wọ́n ṣe láti block sanal practices ní jambu ẹni òbí náà ẹni tí yín bẹ́ẹ̀ o à ń dàdúró lórí ẹ̀yin òbí ńgbà àbádé part three à tún tẹ̀síwájú ọlọ́njẹ́ aṣoríire ẹ fẹ́ máa pélé ẹ̀kọ́ mùsùlùmí ẹ máa pè wá sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero títí ọ̀tá tó máa pàdé ọmọ yàrá ilé ìsìn Islam Rasheed Hashim Abu Anas asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.